mo kí gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ẹ wá mi fún ọjọ́ bíi mi lẹ́nìí ẹ ní ṣiṣẹ́ o ojú òní tì yín o inú yẹn dùn yẹn o ẹni bá ìṣòro gbà ẹni bọ́jọ́ lọ́jọ́ lọ o aṣọ yìí yóò ní fàyà aṣọ ní tí ẹ̀rí mu ẹ̀rí náà ẹ̀rí lò bẹ́ẹ̀ bá ti kú báyìí ayọ̀ àlàáfíà rẹ̀ máa fi délé yìí lágbára ọlọ́run àṣírí ikú tó pa bàbá àgbákò rèé o Charles Olúmọ tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ sí àgbákò nínú fíìmù Yorùbá àwọn náà ni wọ́n ti papòdà báyìí o tí wọ́n ti jẹ́ Ọlọ́run nípè at the age of one hundred and one bàbá lè rí nínú fọ́nrán yẹn níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ nípa ọjọ́ ìbí wọn tí wọ́n ń dúpẹ́ lọ́wọ́ gbogbo èèyàn ní báyìí bàbá yìí ti jẹ́ Ọlọ́run nípè ṣùgbọ́n èyí tó ṣe pàtàkì ńbẹ̀ náà ni ohun tí ìyá Rainbow sọ. So, nípa bàbá yìí àṣírí wo ni ìyá Rainbow ní ó wà láàrin àwọn méjèèjì kí ni wọ́n sọ nípa irú èèyàn tí bàbá Àgbákò jẹ́ ẹ wo nǹkan kí sínú fọ́nrán yìí o irú èèyàn wo ni bàbá Àgbákò jẹ́ ẹ nígbà tí wọ́n wà láyé kí ni àwọn ipa tí wọ́n kó nínú ayé màmá Rainbow ẹ wo nǹkan kí sẹ́sẹ̀ ràgó nù fọ́nrán yìí. Welcome to Crossblog XTV. Remember to like, share, and follow us. Ìgbà tó wá gbóúnjẹ Sunday, eh. tó padà jẹ́nu ẹ̀. Wọ́n jẹ sẹ̀mú, eh, wọ́n jẹ ráìsì, wọ́n ní kí bá wọn ṣe ráìsì. Wọ́n láì tàn láì, wọ́n á lọ ra ọkọ̀ ọbẹ̀, wọ́n á fi sí báwa tún máa ṣe wà ṣubú ti pẹ́ bàbá mo á lọ ra kí mo á fi sójú wọn mo sáré pé mímì yẹn ẹsẹ̀ wọn ti máa dìmú tó máa fún mi pa wọn ò ṣe à bó ṣe pè nìyẹn o. ìsagbára mọ́ hmm. wọ́n ti lọ bàjẹ́. olúwa ṣe ẹ ṣe ìyá mi ọ̀pọ̀ ìfọ́ náà ọ̀pọ̀ ìka ló mú wọn títì. bàbá kò tẹ̀ wá dágbére wọ́n wá gbóúnjẹ fún ẹnjọ sunday wọ́n gbóúnjẹ fún ẹn sunday ó tiẹ̀ lè sọ pé ẹ bá dòwú má gbóúnjẹ wá mọ́ má gbóúnjẹ wá mọ́ o ti ń lọ olúwa ṣe ọ̀rẹ́ hmm, ojú ro bàbá gan kò fẹ́ fi wálẹ̀. Thank you wọ́n wẹ̀ fún mi. àwọn oníkọ̀ mọ̀ ní ẹ̀mí mọ̀ wọ́n dáadáa. nígbà tí wọ́n tó jàjì ìgbẹ́ bẹ́ẹ̀ ọ̀dọ̀ ọ̀rọ̀ yìí kí wọ́n ti ń pè ọ̀gá yín tó tó fẹ́ kálẹ̀ kí n lọ́nà ní ìgbà tí wọ́n sọ sàmì. lọ́dọ̀ ògùn lè lọ́dọ̀ ògùn lè nígbà tó dẹ́nu ló mọ́tò ní òní kílọ̀ tí ń pèsè rìn yẹn àjọ káfíà kan tó ń bí àgbà wá rí ni o ẹ pẹ̀lẹ́ mà àbọ àṣẹ ìdè ẹ ṣe ẹ ṣe ọmọ rẹ ló máa gbẹ yìí láàyè bọjọ lẹgbẹ náà lẹ́yìn bóun ló wà ayé òní ìbáṣọ mi irú tẹ́ ẹ̀ ti ṣaṣọ ìbora òun náà yóò ní gbà ọmọ ènìyàn ní ìyàbọ̀ ẹ̀ní òfin ní nínú bí abọ́ ẹ̀tọ́ wọn pẹ́ o ẹ̀tọ́ wọn pẹ́ o. Àwọn ọmọ náà bàbá bọ́kò bàbá bọ́kò òògùn lè bọ́kò sílé àmọ́ má bí. mo ní kò pé. báwo láyé àwa wà lé fún un a ti ń bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀. ó dà ó ga ó ga ó ga. máa ṣe ìlú wọn ṣe ẹ pẹ̀lẹ́ mà. ìwòye àná wọn ni kú sẹ́yìn àmì àmì àmì àmì àmì àmì àmì àmì. ire tó o gbà kò ní dànù rẹ. àmì àmì àmì àwọn ọmọ ẹ̀rọ ìsáré òfin àmì wọn ìyá fẹ́ ṣe òkú wọn ní fún ọmọ ìṣe pàtàkì àmì àmì ìyábọ̀sọ wà lóògbé pẹpẹpẹ ìyábọ̀sọ ojú adé àbẹ àmì ò jésù. mo dúpẹ́ o torí pé gbogbo ìgbà ni mo ń gbọ́ ìròyìn rẹ̀ wípé o ti ní o ti lọ o kẹ̀kẹ́ ti o ti ṣe ọjọ́ kan o ti ṣe ìgbà kan. ìbáyìí ẹ̀rí bó lágbára ó lágbára bàbá mi dúpẹ́ jésù sọ́mi dá lọ́mọ mo kúrò lágbọ̀n òbí yá o. ó tán báyìí ẹsẹ̀ mẹ́fà. kó wa kó wa kọ̀ bọ́lá máa da ìṣiṣẹ́ yìí. ẹ ṣe máa gbé ní ìlú lọ́wọ́ lọ́wọ́ sọ pé ó ti gbélẹ̀ ó gbélẹ̀ dáadáa ó ti wá dà sílẹ̀ ó ti máa tẹ̀lé dáadáa. òkú ẹ̀bà lélẹ̀ ìka máa jẹun sáré àwọn àti sùkú wọ́n ṣe dé. Ọmọ rẹ̀ pàtẹ́ ìgbà pé ọmọ rẹ̀ pàtẹ́ ìgbà pé mi náà dé sọ́ọ́ lẹ́yìn ọmọ bàbá bàbá ló fi ń dé kí la fẹ́ ké fún àlékè láyé òkú ẹ̀ pàdé òkú rẹ̀ àárín ọmọ ni àárín ọmọ ni bàbá sì àárín ọmọ lẹ́sìn àdúrà pọ̀ kẹ́ máa kí wọ́n bàbá ádá fún ọ ádá rẹ o rẹ o rẹ o wọn náà dàgbà o olùbọ́jọ́ lọ́jọ́ lọ ẹlẹ́lẹ́ni kò ní gbàṣẹ́ rẹ ṣe o ọṣẹ́ ẹ̀mí ní débi ìbágbàdì ẹni ṣojú bàbá yẹn ti dájú ó dájú ó ti dájú mi tí ìfẹ́ sọ tó ṣe fún mi tó bá tó lọ wọlé tán ó ń yàrá bí ìlànà pé bẹ́ẹ̀ ni wọ́n jẹ́ ìyàrá èmò bí èrè lọ́wọ́ ṣe é náà ṣe jọ jẹ́ bẹ́ẹ̀ ni ìfẹ́ sí ìyàrá ọ̀dọ́ ayọ̀ oúnjẹ yìí mo mọ̀ kó ń wù ẹ́ máa ṣe lọ́wọ́ nígbà kò ìkọjá jù kò ìkọjá jù o ọlọ́run á pèsè fún ẹ ìwọ náà wàá wá tó ọmọ ṣe gbogbo ìtòkùn. ìyá o ẹ kí ọlọ́run kò fi ọ̀run kẹ́ bàbá àgbákò ọ̀run rẹ̀ rest in peace Charles Olúmọ ẹ̀yin èèyàn wa kí lè ròyìn ẹ drop comment remember to like share and follow us thanks for watching á lọ fún ìpolówó ọjà fún ìpolówó ọjà pé whatsapp number page yìí. tẹ́ ẹ bá lè rí àmì ṣe